tọ́jú ọmọ ọmọ ẹni lẹ́yìn ọba. ẹ ṣètọ́jú ọmọ. China bills nílùú ọmọ nílòkulò kò dára. ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹni. because of your personality ìyẹn ni mo fi wọ́n okay fine it's a good thing kéèyàn wá rí yín in person um, I just want to know your stand lórí Casey, because the n bá ti bẹ̀rẹ̀ èmi wà sure pé one way or the other ó máa fẹ́ as in ó máa because he's a friend àmì yẹn ni mo ní kéèyàn fi yẹn ọ̀nà so that we know what to do sir. baba baba ṣe mọ nǹkan if truly if I must stand mi lórí ọ̀rọ̀ yìí Uh, from my own point of view láti perspective ọ̀dọ̀ tèmi ẹ fẹ́ gbọ́ candid opinion mi èmi á sọ fún yín pé ká jẹ́ kí justice prevail kẹ jẹ́ kí law take its course it's so unspeakable what kind of a man is that ah ah ó sọ obìnrin di punching bag ó dẹ̀ nà láìsẹ̀ kó forí gbálẹ̀ ọkùnrin tó na obìnrin ìyàwó ilé ẹ̀ for that matter wọ́n sì kọ̀kọ̀ tó bá yẹ kó tí náà ló ti lọ ṣerú nǹkan báyìí àbí nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ náà ni ó yẹ kọ́kọ́ ló. Um, eléyìí tí mo fẹ́ sọ fún yín off record láàrin mi àti yín kálí mi lọ́lọ́pàá ni kọ́rọ̀ yẹn tó délé ẹjọ́ máa ṣèdájọ́ lọ́wọ́ ara um, um, it's not good. We don't have to take law into our hands. Uh, uh mo mọ̀ but èmi jáyé kùtì mi kì í gbàgbàkúgbà but thanks anyway ẹ ṣeun gan the pleasure is mine thank you. I trust you kẹ́ ẹ tó lọ lọ́ọ̀yà bóyá kẹ́ ẹ dẹ táyì yín ká mú nǹkan sálẹ̀. <laughs> Um, bó ṣe rò ní náà ni mo bá yín àti playability ọ̀la. Yẹmi ṣé kò yẹ lẹ́nu kó rí mi. yà mí lẹ́nu kí ló fẹ́ yà mí lẹ́nu pé mo rí ẹ. sórí mi ò rán ẹ mọ́ rárá that is it mo mọ̀ pé wèrè tó ń jẹun lórí ẹ yẹn tó bá jẹun tán àárẹ̀ á wálẹ̀ so please why are you here. I'm not here because of you. I'm here because of your daughter mi ò láì gbọmọ ìṣe ń rìn kiri títì o ò tọ́jú Please take care of this child. What's going on? Will you shut up? Kí ló sọ fún ẹ ń ṣe òun? Hello? Kí ló sọ fún pé ń ṣe ẹ́? Is anything wrong with you? Eh? Kí ló sọ fún pé ń ṣe ẹ́? Is anything wrong with you? Wo eh, Yemi or whatever you call yourself, nǹkan tó ọmọ bá sọ fún ẹ pé ó ń ṣe òun òun ni kó sọ fún mi. Kí ló sọ fún ẹ pé ṣe òun bó ṣe wà yìí? Èmi lágbọ̀rọ̀ dùn àbí tọ́jú ọmọ ẹ jàgàjàgà tó ń ṣe káàkiri o ò tún lè tọ́jú ilé o bí ọmọ ẹ yọ kan ṣo Yẹmi you can't take care of your child. ṣó sọ fún ẹ pé wọn ò tọ́jú òun tó ó dẹ̀ ń pé ìwọ ló lọ rojọ́ fún àbí. no sir. you told her something àbí. no sir. now sori nǹkan tí màá fojú ẹ rí inú ilé ara ẹ gan máa kọ ọmọ wọn nílé lọ́jọ́. tí ọ̀ tó jókòó sí China bí wọ́n ṣe nílùú ọmọ nílùú kúlókó jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹni. tó bàtà kò má wà lé èló wà ní gbogbo nǹkan tó tó gbé. six hundred. six hundred six hundred bá sọ̀kalẹ̀ kó jẹ́ kí n wò. ó tẹ̀ ló gbó pé six hundred ok ó yà kà kà kà kà. ok ok ọmọ jẹrẹ twenty six hundred yẹn ti gbọ́ wá gbé gbogbo wọlé gbogbo tí ti máa ń gbé ọ̀gẹ̀dẹ̀ tí máa ń ní gbogbo ọ̀gẹ̀dẹ̀ sí yẹn gbogbo sílẹ̀. mi láìkí bẹ́ẹ̀ ń ṣe báyìí o mi ò láìkí ẹ̀ rárá ó yẹ kẹ́ fowó àjọ ránṣẹ́ sí mi náà mi láìkí ẹ o ẹ wo táìmù náà ó yẹ kí ẹni tó máa gbàjọ kó ti gbàjọ. ẹ má bínú ọmọ mi fẹ́ de bídèmí kiri lọ tó bá dé sí máa fowó ránṣẹ́. ẹ dẹ̀ ní ní sùúrù dìgbà tí bídèmí máa dé ìgbà ó mọ̀mọ́ tí bídèmí fẹ́ dé. ó máa tó dé ó máa tó dé tó bá dé sí máa fowó ránṣẹ́. ẹ ní ó máa tó dé dìgbà wo mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ rárá ẹ wo time náà time ti lọ ẹni tó máa gbàjọ́ ń sin ó wà lé ọ̀dọ̀ mi ó jókòó. mi ì láì bẹ̀rẹ̀ ṣe mo ò láì jẹ ọ mo ò láì jẹ ọ ìgbà tí máa kó wàjọ fún ikú tọrọ ẹ má bínú bẹ mo lè fàjọ ẹ mo fi ṣe yín lànà. ẹ má bínú ẹ má bínú ó máa tó jẹ tó bá dé sí máa kó. ó dà mo ti gbọ́. ṣèṣúra yẹn ṣe wọlé. ẹ jọ ń torí ọlọ́run mo ò lẹ́yìn bẹ́ẹ̀ bá mi ṣàṣọ yìí o. ọmọ iná ló dé kíkì mi náà ló dé kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ ọjà tó gbé lọ́jà kí lè dà oṣù kájà owó ọ̀jàdà. bọ̀dá jẹ́ ní èwo ṣé kìí ṣe olórí burúkú yẹn kí ló ṣe fún ẹ. kí ló pa ń bíbá kí ló ṣe fún ẹ. Ah, ah. ẹ̀jẹ̀ máa rí kẹ̀. Ah, bọ̀dá jẹ́ ní kí ló ṣe fún ẹ báyìí. ọmọ mi ò lè máa mú lọ́tẹ̀. bọ̀dá jẹ́ ní ló ṣe báyìí bí kò ṣe jẹ́ ìtọ́wà lókè ilẹ̀ yẹn. jẹ́ ìwé yẹn. kí ló ṣe kí ló ṣe jẹ́ ìtọ́wà lókè ilẹ̀ yẹn. ọkùnrin só wá dára bẹ́ẹ̀. mi ní máa handle ẹ tó bá di họ́ọ̀tì mi mo di ahọ́ọ̀tì yẹ tó ti yẹ bẹ́yẹn mo fẹ́ mi mo fẹ́ mi mo stọ́pọ̀ èmi ní ọmọ mi àmì mo stọ́pọ̀ kú làbí èmi ní ìlú ibẹ̀ ibẹ̀ ètò ibẹ̀ ibẹ̀ ètò àgbọ̀n ibẹ̀ ètò mo fi hẹ́ mo fi hó ibà ní fi hó mo fi hẹ́. ẹ̀ṣẹ̀ ẹ̀yin ọkùnrin só wá dára bẹ́ẹ̀. It's nonsense I'm gonna share. How can you beat her to pop like that? Hello, ọ̀rẹ́ mi. Ó yẹ díjọ́ tí èmi àti ẹ̀dẹ̀ tíjọ rìn. Ó yẹ dòmọ̀ irú ìfẹ́ èèyàn ni mo jẹ́. Mẹ́yìn dídé bínú. Ẹ̀ẹ́dì èèyàn bá dì ti bínú kí ọmọ àlè èèyàn ẹ̀ bínú ló bá rí inú dèdè ibi. Ṣé orí gẹ́ẹ̀lì yìí? She's a very wicked woman. Confirm again sórí bá a ti kú ònàdó ẹni bá a ti fò níbẹ̀ tó bá rò dédé àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yakato mi ti ẹ̀jọ́ lójú mi dàbí mo dàbí eṣinṣin eṣinṣin lójú ẹ̀ ṣò hàn tì mí nígbà hàn tì mí dé bọ́kàn òun di gbọ́ mètì lórí náyé mi. Ah, even at that regardless anything tó bá wù kó ṣe so nínà ló yẹ kó ná obìnrin ah, ṣé o mọ̀ pé kò lágbára tó ẹni. sórí let me tell you something sórí obìnrin ìwé bẹ́ẹ̀ ti ṣe kó obìnrin náà yẹ yóò rú èṣe kó nù ní ló ṣe kónú la ló ṣe kónú lu oṣù méjì ọjọ́ ìwé bá a ti rí owó mú kó o bì yẹn ọjọ́ ni ìwé ìsìn wo ṣe wọn yé mọ́ a ní o ṣe nǹkan kan kí ló ṣe kò tètè ṣe láti fi ọdún mẹ́wọ́n òun ló tọ́ bọ̀ mẹ́nu mi lórí ọlọ́run ìyóṣenú ni mo mú òun dínú bí mi. ọ ṣé kí ni. mi lórí. àwọn táìmù tó máa ń nà yẹn ń kọ. ẹ sórí ìwọ̀n ẹ̀ ní táìmù ẹ̀ mo ti dáríjì tó mọ̀ mo ti bí yẹn bí mi mọ ọkàn mọ́ ìyẹn dì ti lọ bẹ́gọ́nì bẹ́gọ́nì bọ́tí yí yóò ṣe ó họ́ tì mí. òun ní dá mi ti gíyàn sórí ọlọ́run adé ògbó ìmárì bó bá ń bárì wà á máa mi tò obìnrin buwú nígbà tí fò níbẹ̀ ojú ẹ̀ sábẹ́ ẹ̀ tí ẹ̀ wọlé ẹ̀ ẹ̀ ẹ̀ jọ̀bọ̀ mi. ìwọ ni kọ́kọ́ lọ rẹ tí mo ní tó ti márì ìwọ ni kọ́kọ́ ni mo mọ̀ ní tó márì so má fún mi crap pé torí pé mo ti márì kò ń ṣe excuse now lọ jẹ́ kí n bẹ́ẹ̀ question kọ̀ tó bá ṣe pé àbúrò tiẹ̀ obìnrin ló bá tọkọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe wàá fọ́ ọ̀rọ̀ ọkọ ẹ̀ lórí. ah no this is so unspeakable. Eh, ní sùúrù ní sùúrù ní sùúrù mo ti gbọ́ òun òkè bẹ́ẹ̀. wàá fọ́ ọ̀rọ̀ ọkọ ẹ̀ lórí. ẹ̀rọ máa bí a question ló wà àwọn méjèèjì dáàbò mi bá jẹ ìbí ẹ̀ sì mọ́ léṣe o. kò make sense ọkùnrin torí ẹ̀ bá ti dàrú torí ẹ̀ bá gbalẹ̀ òun ló máa ń na obìnrin kí ló sọ yẹn ṣé fi orí mi dàrú àbí kúrò tìfọ. Ah, ah, ṣé o mọ̀ ni o mọ̀ kórìí ẹ̀ dàrú ni ah, ṣé o mọ̀ kórìí ẹ̀ dàrú ni o torí kórìí ẹ̀ dàrú ló ṣe ń nà because kò lágbára tu ẹ nǹkan tó lè fi fìyà jẹ pọ̀ o lè sọ fún pé ok mo kọ bẹ́ẹ̀ di ẹlẹ omi ìfẹ́ dá sí ẹ mọ́ àbí o lè pé jókòó ni mo bínú sí ẹmí ní jẹun ẹ. Ah, sórí èyí wo fi lè kọ bẹ́ẹ̀ di ẹ alẹ mi lè kọ bẹ́ẹ̀ di ẹ alẹ sórí ibẹ̀ tí o sọ yọ lọmú kò ibẹ̀ tí kò bẹ mo bá ka mi mo ka lu nu mi mo lu ní ìgbà ìgbà dóun kan bẹ́ẹ̀ tí kò ju mi tí mo ti kò ju ẹ tí mo ti wo structure ẹ àtúnṣe mi lè mú yẹn so n bá fẹ́ bínú ma kókó ẹ̀ ká bínú ma gbójú mi ma nà. sọ ẹ gé wàá nà tán wàá wá súnmọ́ kó fẹ́ bá a ṣe ṣé wàá sọ love ẹ̀ ní àbí kí ló fẹ́ this work of God God ọlọ́run nìyẹn tó mọ̀ spirit of love ó burúkú jù ó burúkú jù lọ́lọ́run ṣàì. ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ọ̀gbẹ́ni this is so absurd see jẹ́ kí n sọ òtútọ́ fún ẹ ọkùnrin àtobìnrin tó máa ń bára wọn jẹ́ àtọ̀ nara wọn gbogbo ẹnìkan pẹ́ nìkan náà méjèèjì o ìsídà kó pa àbí kó pa ẹ o. mẹ́mu ti gbọ́ mẹ́mu ti gbọ́ tẹ́ mẹ́mu ti gbọ́ tẹ́ mo ti gbọ́ mi ni ọ̀rẹ́ mi má sọ fún mi pé ọkọ ẹ lónú ẹ̀ báyìí. Ah, kẹ́hìndé olórí burúkú o ló ṣe bí báyìí o ló bà gbogbo fáìlì ọ̀bí jẹ́wọ́ ó lù mí bí bàrà ni. láì kì í ṣe ẹran jọ jọ ọ̀rẹ́ mi kí ló wá ṣe fún un. mi ṣe kọ́kọ́ fún un. kí ló ń bẹ̀ sọ. o oh, understand i mean kí ni ìwọ náà fi dá padà tó fi ṣe é báyìí. tó bá jẹ́ ẹni ó yẹ kó jẹ́rìí mi ó fún mi ní upper cut èmi náà fún un ní lower gbẹngbẹng kúkúrú mò ń fún ní gígùn ṣùgbọ́n ọwọ́ mi ò ká. ọ̀rẹ́ mi láyé mi ó wà lè sọ kó sùn kó rẹ́ kí ni ọmọkùnrin ẹ̀ dànù. rẹ kí ni wọn máa kí ni mo fẹ́ tó kó dé. ó dìgbà tó bá pa ẹ́ ṣé dìgbà tó bá pa ẹ́ àbí. okay kí ni solution ọ̀rọ̀ mi ni kò wá. òótọ́ ni ìyẹn pọ̀ ó ń ṣe fẹjọ́ ẹ̀sùn ìjọba. ìjọba yes. kí wọ́n dá sẹ̀ríà fún i mean àwọn human rights. are you sure. yes. ìjọba lè bá mi dá sí ọ̀rọ̀ yìí. yes. ó dẹ̀ máa fìyà jẹ kẹ́hìndé. àwọn human rights wo wọ́n máa discipline ẹ̀ fún ẹ yes àwọn gógó ni ìjọba tó máa fẹ́ jọ wọn sùn instead of tó fi ń nù ẹ tó ń ṣe ẹ báyìí. Eh. ah wo bá mi wá nọ́mbà ẹ ṣé o mọ èèyàn kankan bẹ. wàá fún mi lẹ́nìí wàá fi wá nọ́mbà èèyàn kan tí mo mọ̀ ń bẹ̀ àwa mọ bá ṣe máa rìnrìn yẹn ó ní láti mú ẹ lọ ìyá ò lè jẹ́ ọ̀rẹ́ mi eh? mo wá bẹ́ẹ̀ fún ẹ ìyá ò lè jẹ́ ah, ah, bó ṣe ṣọ̀rẹ́ mi ah, pẹ̀lẹ́. kẹ́lẹ́ dẹ̀ pa gbogbo fáyìndé mi tẹ olóyìnbó kò lè ṣoríire ibi tó wà <laughs> ó kàn dédé mú mi báyìí ó lù mí bí bàrà. láì ṣe ẹran ẹ wá ọ̀rọ̀ yìí ti ń tojú sú mi gidi gan-an. really appreciate yín Nana. ẹ wo bẹ ṣe ń dó tiwa morally and financially ọlọ́run àbá dúpẹ́ lọ́wọ́ yín ìfàtí kò ní tán bẹ́ẹ̀ o láti ọ̀dọ̀ gbogbo wa nílé iṣẹ́ wa appreciate yín lẹ́ẹ̀kan sí. ní àfikún sà mo dúpẹ́ gidi lọ́wọ́ yín ṣe rí tí irú yín tó bá pé mẹ́wàá ní àwùjọ wa yìí ayé máa rọrùn fún àwọn ènìyàn gan ni especially àwọn ọmọ aláìní ìyá àwọn tó kù díẹ̀ káàtó fún ní orílẹ̀-èdè wa yìí ayé rọrùn èsì gan. Eh, actually madam ah. mi iṣẹ́ kankan wọ́n ní iṣẹ́ iṣẹ́ ni ó ní ọkọ̀ọ̀kan fẹ́ lọ sẹ́dẹ̀ tó bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ ni wàá bà um, ẹ̀yin wà lọ́dọ̀ mi ń jọ ẹ̀ èmi àtàwọn kan sọ̀rọ̀ mo mọ̀ pé ẹ̀kọ́ bí ara sọ̀rọ̀ wa. You see, what I am doing, I am just giving back to the society. And the mom of the Timothy wa, ìjọra bá dé àná dàgbà sí. Ìgbà tí mo kó ìjọra bá um, new site, Iba new site, Ipa, ìsáṣì, àlọ́sáṣì, gbàdúgbò ẹ̀ mo gbé mo máa ń ṣe ẹ̀ kọ̀ǹdọ́tọ̀ ńgbà ẹ̀ mo ṣe fún ọdún mẹ́jọ a máa ń ṣe um, um, ọjọ́ òyìnbó ni máa fifty four bus stop ló wà látọ̀ òyìnbó dé òkòkò lóyún òkòkò fifty four bus stop gbogbo ẹ̀ wà lórí mi so today uh, to God be the glory I have one of the biggest club in the industry. that is above it. lounge ni wà nù lounge tí àwọn èèyàn pàtàkì yìí máa ń jókòó tó máa ń ṣe fàájì why tí mo ṣe léegi back to the society. ẹni mi fẹ́ sọ uh, medium yìí màá fi ṣàlàyé màá fẹ́ àwọn èèyàn míì náà tẹ́ bá lè bá sọ̀rọ̀ you see we can be waiting for the government no we can't. àdúgbò tí mo ní mo gbé níjọra bá dí àyàn ìgbà mi máa ń dàbí pé wọn ò sí lára orílẹ̀-èdè tí gbogbo a bá ń dúró de péjọba máa ṣe ìjọba máa ṣe àti ẹ̀gbọ́dọ̀ gbìyànjú nǹkan kan fúnra that is exactly what me I am doing and uh, let me tell you Emi Jai Equity, my door is always open. If there's anything the battle making ṣe fún of course I'd love to be part of it. Ọkọ̀ ìjọba ìjọba tàbá ti ní ìta máa rìn púpọ̀ ẹ̀ ẹ̀jọ̀ ẹsẹ̀ yìí kò mi kì í fi gbádùn rìn mọ́ so èyí tí rìn bàbá pọ̀ ẹ̀ má yẹ kí mi lọ́jọ́ ẹ̀. <laughs> But thank you all the same. Ẹ ṣeun gan sa, ìfà ti ròyìn ṣọ̀wọ́n láwùjọ. Point of correction, irú ọlọ́run nìkan ni ó sìn àwọn ọ̀rẹ́ mi mí náà àtọ̀ ìṣèlú ẹ̀ má tẹ̀ introduce ní sí wọn so àwọn náà lè fi helping hand wọn síta mm, uh, ọ̀rẹ́ mi ni Dende uh, Dende nílàró ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni Imọ̀nà ọ̀rẹ́ mi ni Shina Pella àwọn yẹn náà máa ń ran àwọn yẹn lọ́wọ́ so máa bá wọn sọ̀rọ̀. Oh, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ibo láyé ń lọ ibo láyé ń lọ ibo láyé o ibo láyé kí bàbá máa bá ọmọ rẹ̀ lò ibo láyé Look at me. Come closer. I'm your father. Mi ò lè ever harm ẹ. Surely nǹkan tí mo fẹ́ ṣe fún yìí is going to be a big favour for you in your lifetime sórí ìyá ẹ̀ tó wò yẹn mi ò fẹ́ kó jọ ìyá ẹ̀ ò anything but I want to train you in a way tó jẹ́ wípé tó bá grow wà á máa fi àdúrà wà á máa fi ránṣẹ́ sí mi ṣùtìbọ̀ now you have to come closer come come come come come come sórí nǹkan tá a fẹ́ ṣe o ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá aláyé kan ṣùtìbọ̀ it's only between you and me. right? You know I love you. You're my daughter. Come. There's so much God. Ṣé jẹ́ kọ́kọ́ fi ọwọ́ bá ẹ tú ẹ. Ṣé mo ti bá tú ẹ dáadáa pẹ̀lú ọwọ́? Màá wá tú Ibola ayé ń lọ. Ibi ìfowó Ibola ayé ń lọ báyìí o. Ibola ayé ń lọ. Kí bàbá máa bá ọmọ rẹ̀ lò. Ibola ayé ń only if they want weakness bí ọkọ rẹ yìí máa ń lò láti ṣaṣọ òkú àké ṣe tẹ àwọn ọkùnrin ọ̀rọ̀ òun fẹ́ yé mi mọ nǹkan tó fẹ́ sọ ayé ìdá kò fẹ́ yé mi egbò erin inú ìwà ara ọ̀rẹ́ mi egbò ara ọ̀rẹ́ mi mọ mi ẹjọ́ mi ò lọ nǹkan kí nǹkan tó bá lọ fẹ́ lè ṣe fún wa kí kò ẹ̀kọ́ rẹ mi. ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún ọ̀rẹ́ mi tí ìyá yóò fi ní jẹ́ gbé ó yẹ ká kó àwọn ọkùnrin yìí lọ́gbọ̀n ni egbò egbò egbò ara ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ẹ má wọrí ìyá yóò ní jẹ gbé hmm. àti pé time tẹ wá closing hour ni ìní tún jẹ́ friday nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa wá ní ọjọ́ monday tẹ́ bá dé ní monday à ń lè fàyè kéèsì yìí proper then a lè take care of a kí ọkùnrin kí na obìnrin báyìí it's bad now ẹ wò ó láì ṣe pé ó na ẹran ẹ má jẹ́ kí ìyá ìjẹ̀mí gbé ẹjọ́. ìyá ò lè jẹ́ gbé ṣé kìí ṣe pé ẹ̀yin náà lè fà torí pé àwọn obìnrin náà a mọ bá ṣe máa ń ṣe ẹni wá máa ń mú pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé tẹ rí mọ́ mi orí mi ò ṣe abẹ̀bẹ̀ lóbìnrin yẹn mi nǹkan mọ àfi bí ẹranko ni máa ń ṣe máa ń wùwà orí mi ò ṣèyàn bẹ́ẹ̀ o mo trust ẹ àtọ ah, mo wit kẹwàá ń lé wọn orí mi ò ṣèyàn bẹ́ẹ̀ o rárá rárá ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni tẹ bá wá délé ń sìn tó bá ń ba yín sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ o mm. kẹ dákẹ́ fún ṣe ti gbọ́ but it's okay. Thank you, ma. Ṣókè madam ṣe pìtì ẹ. Ṣé gbẹ̀mí o? Ṣé gbẹ̀mí o? Ah, Ọlọ́run ló máa gbè jẹ. Ṣé ti gbọ́? Bó tó bá délé ìwọ náà máa ṣe pelepele. Kò tẹ̀kẹ̀ yìí òun sọ̀rọ̀. Má wọrí. sórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ o gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kan ṣùgbọ́n mi if you tell anybody o máa kú ni o you are going to die so you have to keep your mouth shut okay now they have come to daddy. I'm your father. Don't run from me. nǹkan tó ṣe dùn mí gan o àjọ ah, ah, sọ̀rọ̀ ọmọ márùn-ún ó wá kó méjì wá báwo ló ṣe lérò pé mo lè pọn ọmọ méjì láàárọ̀ èèyàn márùn-ún. madame sure má bínú ó ń ṣẹjú ẹ̀mí náà not tówó I'm ti wà nínú ẹ̀ báyìí ẹ̀ mọ̀ kó má ṣòro ṣe àìsówó lọ́ọ̀mí ni ò jẹ́ ìlú kọ́ ọmọ púpọ̀ wà ṣẹ́rí méjì tí mo kó wá igan kí n tó rí wọn gbà lọ́wọ́ wọn òbí wọn. Ah. ó máa bùkún o mi sọlọmọ wẹ́wẹ́ ah, wọ́n lè ti pè mí ó mọ̀ pé tọ́pọ̀ owó ni kò ṣe pọ́blọ́mù èmi rárá màá ti tọ́sí wo sí ẹ̀ láti sẹ́tù wọn má lọ́ọ́ ṣe tó wà lẹ́yìn báyìí sìn. madam ẹ má wọrí kí lè nínà ṣé bẹ́ẹ̀ ni ni Wednesday kó tó tówó yìí next week ẹ rí tó ọmọ mẹ́wàá tí máa kó débi bíi kódà ilé yín gan ò ní gbọmọ. Ah, and moreover Ah, ah. wọlé tó ń wọ bí gàǹbàrí yìí bọ́lá títí gàǹbàrí ká ló gbàgbà gàǹbàrí ah. lọ́wọ́ mi. Ah, mọ mi èmi ò ṣe ọmọ gàǹbàrí o ọmọ yorùbá ni mí o. ó ń ṣe gàǹbàrí. bẹ́ẹ̀ni. yorùbá ni wọ́n tẹ̀mí ń wò yìí. bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹ. àbáyọmí. how old are you. eleven. ṣé wọ́n yìí lè ṣiṣẹ́ báyìí. mo lè ṣiṣẹ́ o. ìwọ ń kọ́. títí. títí lórúkọ ẹ how old are you. eighteen. dégbò kì í lẹ́nu ọmọdé ìkẹyìn lọ ilé iṣẹ́ òun lè lè ṣètò nípa àgbẹ̀lẹ̀. wọ́n mi ò lè ṣiṣẹ́ náà iṣẹ́ òun wọn lè ṣe. mo lè fọ aṣọ mo lè pọn mi mo lè gbálẹ̀. ò ń fọṣọ o tún pọn mi o lè pọn omi yẹn sókè àtòkè. ṣágbára wo ni wọ́n ní tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀kọ́ fẹ́ ṣe. o ṣiṣẹ́ o lè ṣiṣẹ́ tó kù kí lórúkọ tiẹ̀. ẹ̀ẹ́d káàbọ̀ kó àtàrọ̀. màá kàn fún ẹ ní owó mọ́tò nsìn. àǹtí mi ẹ bá ṣe tán mo fẹ́ rí yín. ok so màá kàn ra fi eléyìí ṣe owó mọ́tò ẹ̀ kó tó di alẹ́ màá transfer owó sórí àkáǹtì. madam di madam ẹ wá ní kí n má kọ́ ọmọ wa kò sígbà tí mo wá tẹ́ ẹ̀ fún mi lówó ṣé tó ni ṣé tówó mọ́tò ni ṣé mímu ni ẹ wo kó tó di next week ẹ ti tó ti máa yẹ kí kóhùn máa yẹ o wẹ́ẹ̀dẹ̀ o next week wẹ́ẹ̀dẹ̀ o. o ẹ àbáyọ̀nà àti kíkó olúwa rẹ̀ wọ́n kọ́ títí àbí ẹlọ sílá ẹlọ wọn lé bá wọn lé èyí kan ní lẹ́kọ̀ọ́ láṣùn báyìí àti nìyẹn ẹ máa lọ ìwọlé ìwọlé má ṣe kẹ́kẹ́ wẹ̀ báwo ẹ̀ wá bá wá fún yín lóúnjẹ ní máa jẹ ẹ pẹ̀lẹ́. àǹtí mi à ń pè ọ̀rọ̀ ilówó ẹ̀ ń láàárọ̀ nínú kí ìyá wa àti bàbá wa tó kú ni mo ti ń ṣàlàyé fún yín pé nǹkan tẹ́ ń ṣe yìí òfin lórílẹ̀‐èdè wa ò fààyè gbà á àǹtí mi iṣẹ́ múniṣẹ́rú tẹ́ ń ṣe ni múniṣẹ́rú human trafficking ìjọba orílẹ̀-èdè wa ò fààyè gbà rárá tẹ́yìn náà dẹ̀ mọ̀ fúnra ra yín and àǹtí mi ẹ mọ profession tí mo wà ẹ mọ what i'm doing for a living even àwọn ọ̀rẹ́ mi all were against of they are against this job we are doing tí màá tẹ̀ sọ pé bóyá ok tí màá sọ pé activist ni mí as a lawyer bò nǹkan táwọn deal pẹ̀lú nìyẹn direct ṣé káwa máa gbọ́ pé mi ni mo á lọ report mi fún wọn. jọ̀ọ́ Súndé kọ́wọ̀ èyí kó tún lè yé mi sí dáadáa ṣó mọ̀ pé ṣọwọ́ láìsí pé iṣẹ́ yìí ni mò ń ṣe kí bàbá àti ìyàwó tó kú iṣẹ́ ìdẹ̀ mo fi ń tún ilé yìí ṣe iṣẹ́ iná ìdẹ̀ mo ti fi rán ìwọ lọ sí skul débi tó dé yìí o sọ fún gbà yẹn pé àǹtí mi o ẹ ṣẹ́tẹ̀ ń ṣe yìí o kò dáa o ìjọba ò nífẹ̀ẹ́ sí o ó wá di pé wá jókòó ń sìn ṣé pé mo ti fún ẹ láìpẹ́ ká jọ máa jókòó ká máa sọ̀rọ̀ tó pé bàbá àti ìyàwó àti ikú ni wọ́n ṣe ní gods láti máa sọ fún mi pé ṣẹ́tẹ̀mí ṣe ò dáa. àtúndì fọmọ fit jàre à ń bá yín sọ̀rọ̀ ẹ sọ mí pé bóyá kíní kan ṣé yín sọ́wọ́ ṣùkú ìjọba bá tẹ̀yìn ọwọ́ ti ṣùkú ìjọba tó bá tẹ̀yìn ẹ mọ̀ nǹkan tí mo mì túlẹ̀ ẹ good thing to be doing. ìwà sí èmi tó sí èmi tó sí túdá túdá. tèmi máa bá mi o Túndé ti ní god tó ti di bó ti di big man nìyẹn o ọmọ tẹ́mi rẹ̀ láti láti kékeré láti kékeré mo máa lọ sùkúù ọwọ́ tí tèmi sọ wá ọwọ́ tó tún wọ́n gbódà tó gbé mo ti fẹ́ láìpẹ́ à yàrá tó bàbá ti kú kó máa bá mi sọ ọ́nù ilé wọ́n tún tẹ́tẹ́rẹ́ òde wọ́n tún èmi ìwọ tún dé sí èmi ọwọ́ prince tèmi sọ mo ṣe human trafficking ìwọ à wọ́n máa fi yé lẹ́rọ lẹ́rọ àkọsí máa ń dúkọ̀ dé. mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín ní ọ̀sẹ̀ kìíní wá sí ibà. ok mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ mẹ́ta yìí àwọn ẹ má wọ̀nyí màá sọ fún yín. nùnùnùnù wá mi ó mú mi wá síbi ó ló fẹ́ bá mi sọ̀rọ̀ kan ó débi ń sìn olóòtú sọmọ ṣó fowó ni. màmá sọ fún yín tó bá tilẹ̀ má. àbí àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ń lọ bì kan tó fẹ́ lọ pẹ̀lú wọn fẹ́ sọ fún mi àbí kí ló ṣe é. màmá sọ fún yín. ó fẹ́ kí n ra nǹkan fún ẹ nu just tell me. màá sọ fún yín some other time. kí ló ṣọmọ yìí mo fẹ́ sàn kókó mi débi sùn ní kí n má wọrí. nílùú ọmọ kò dára ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹni lẹ́yìn ọ̀la. fẹ́mi èmi ò lẹ́ẹ̀kí bó ṣe mọ sí káàkiri what's the meaning of all this? Ah, wọ́n á mọtí àmupara àmubì wọ́n á máa tọ̀ mọ́tò kì í ṣe bébì ṣọ́síjì oúnjẹ ni. are you okay? you are asking me ṣé mi ló ń bá sọ̀rọ̀ tó ń pariwo tó ń sọ. ìwọ ni mo bá sọ̀rọ̀ kí ni ẹ ta ni ẹ sọ pé ìwọ ni mo bá sọ̀rọ̀. ìwọ ọmọ yìí ti ń grow wings o ò ń sọ fún mi pé èmi mú ṣé bí mo ṣe mú yẹn báwo ló ṣe concern ẹ ṣé inú ẹ ni mo mú sí ni àbí kí ni what's your business àbí inú okùn ẹ ni mo mú sí. Fẹ́mi o ò lè mú síkùn mi o ò dẹ̀ mú sáyé mi but you are irritating me you are irritating me wọ́n á mọ tí yóò wọ́n á máa ṣe gbàgbàgbà wọ́n á máa dànù lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á máa bì wọ́n máa tọ̀ ṣó jẹ́ ni. Are you stupid? You are stupid as well. Ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí? Yes, I'm talking to you. Nǹkan tó o ṣe tíyàwó ilé ẹ̀ tí o fi lè bẹ́ẹ̀ gbé nìyẹn. Ó bímọ kan fún ẹ ó lọ. Owó kò sóbìn tó lè fẹ́. O fẹ́ máa sọ̀tàn fún mi àbí? Mo sọ̀tàn fún ẹ. Then you must be stupid. You are stupid as well. Mo fẹ́ sọ. Ìyá ẹ̀dẹ̀ máa jẹ. Sórí orí chíà tí mo gbé ẹ sí yẹn. Sórí now, mo ti mọ̀ pé o ti ń kọjá yìí ẹ̀ èmi mo dẹ̀ fún ẹ ní gbogbo chances tó fẹ́ máa lù yẹn ṣé wàá rèmi tí mo gbé ẹ sí orí chair yẹn náà máa wọ ẹ bọ́lẹ̀ kúrò mbẹ́. Ah, àbí nǹkan ṣe lè ta ló fẹ́ èmi ló fẹ́ yẹ ẹ̀yẹ́ tí àwòdà tí gbé mi sí àbọ̀ disgrace mi kiri sórí ẹ pé sa. ó rí sẹ́gun ò pé. tó bá ọya get out. Ah, kí ni ìjọ káà náà dà ṣé kò táwọn ẹgbẹ́ ìlò ló ń lò ṣé káà lè lè eh. lẹ́kùn máa golo kí tí màá gẹ̀rẹ̀ sùn kọ́ tí mọ́tò lè lè àbídẹ́kùn máa golo eh. olóṣì. èwo làwọn. kí ni mo tẹ̀ wá dọ́dọ̀ ẹ̀ gan-an. èwo làwọn yàrá yẹ èwo làwọn yàrá yẹ ni. yàrá yẹ ìwà ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ìjìnà ń lò. Eh. èwo wá ní yàrá yẹ àti yín lò. idiot ẹ̀yin ṣòfò ọmọ ẹjọ́ ìṣàánú mi ṣé ti bá mi rí mo ti wá gbogbo òlu mi rí i. àárí àárí o ọmọ ẹ̀ka yẹn bá jẹ ẹjọ́ torí ọlọ́run ẹ̀ ló ṣe wọ́n ẹ̀ bá ò lè ṣe báwo lẹ ń ṣe torí ọlọ́run. ẹ dúró ná ṣé ẹ ti wọ̀dọ̀ mọ́ mi jú mi. mo ti lọ síbẹ̀ mo ti lọ mo ti lọ bẹ́ẹ̀. gbogbo àwọn spirit tó wà bẹ́ẹ̀ yẹn ń mo ti lọ sí gbogbo mo ti lọ ọgbà yìí wọ́n ti lọ. ara nǹkan tá à ń sọ náà nìyẹn èèyàn abiyamọ kì í máa ń careless abiyamọ kì í careless. careless mo fi oh ṣọwọ́ tó wà lé. ẹ fi ṣọwọ́ tó wà lé ibo náà wà ló lọ ibo náà ló lọ àgbà lọ ibo náà wà tún fẹ́ wà lọ báyìí. ok ok ẹni sùn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn oh. ọlọ́run máa ṣe ní rírí fún wa ẹ jẹ́ ká wà ti gbọ́ gbogbo street báyìí ẹ jẹ́ ká wà lọ báyìí ẹ jẹ́ ká wà lọ báyìí ẹ̀yìn eh. ẹ lọ báyìí so ọlọ́run á ṣe rírí fún wa. Oh ọ̀yá ọmọ ìgbà ṣe é ní bíbí àárín. ẹ jẹ́ ká gbà báyìí ẹ jẹ́ ká gbà báyìí. China build China build China build nílùú ọmọ nílòkulòkò dára ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹ nílẹ̀ ní ọ̀la nílùú wọ́n ti take gbogbo pictures ẹ ẹ ṣé mo really appreciate ẹ wọ́n dẹ̀ ní kí n ṣe short video lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni mo ṣe so mo really appreciate ẹ gbogbo contact ọkọ mi details ẹ even àwọn ọ̀rẹ́ kẹ́hìndé pátápátá gbogbo wọn ni mo fún ní um, ni mo sọ details wọn fún. kò lè tó gbogbo ẹ̀ kò lè. tó fẹ́ kọ́ wọ́n ṣe wọn ni o ò lè kọ́ wọ́n ṣe wọn rárá ẹ gbé bá àti ẹsẹ̀ fún mi owó òfin gidi kẹ bá fi mu ẹranko ní bọ̀bọ̀ yẹn ewu bó ṣe ṣe ọ̀rẹ́ mi ṣó fẹ́ pa ni. ẹ madam madam ẹ ní sùúrù ẹ tẹkẹ easy bí ṣe ń ṣe ìkóyẹkọ ṣe bẹ́ẹ̀ ah ewu ẹ̀rọ tẹ tún sọ ẹ tún fún ní agbára ni ṣé ẹ fẹ́ kó tún délé kó tún máa lọ bọkọ ìjà ni ẹ wò ó ẹ má bọkọ yín jà o ṣe rí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣe ti gbọ́ Ọlọ́run adé ràn wá lọ́wọ́ àparí ẹ fún yín madam díẹ̀ mm. díẹ̀ ẹlòmíràn ń ṣòwò ẹrú bẹ́ẹ̀ níbù ẹlòmíì àtúntọ́ ọmọ tó ní. mo níta ló mú owó tí mo fi sínú ilé yẹn nínú ẹ̀yìn méjèèjì. kò ń ṣèwọ kò ń ṣèwọ ta ló wà mú náà mẹ́ta tàwa nílé. oyin tó ń jáde láti yàrá yìí. Ah. Ah. Ah. ṣé tọ́lọ́pọ̀ ìlú ṣáà ṣùgbọ́n ọmọ ẹ ni ṣùgbọ́n ọmọ ẹ ni ẹ ẹ wọ́n lọ́wọ́ mi wọ́n fi owó mi bàbá mi. ẹ sọ ọ̀dà rẹ sọ ọ̀pẹ̀rẹ̀ mú láì dẹ̀ o ah. kí làwọn ọmọ ṣe fún yín náà. tún lè sọ̀rọ̀ ẹnu lẹ́yìn o. èlò ló mú. Ah, ah. mo náà wọ́n jí mi ní owó onílò ló mú stop nǹkan tẹ́ ẹ ṣe stop ẹ̀. why? ó yá you? get inside. tẹ́lẹ̀ bá lọ wọ́n tẹ́lẹ̀ bá lọ ṣé bá dìde etí ẹ ti di we stand up and go inside jọ. mo ní gẹ̀ẹ́tì. ọmọ pàjọ mi ọmọ pàjọ mọ́ ibi o ẹ̀yin náà wọlé lọ. ẹ wọnú lé lọ. ẹ wọnú lé lọ. àǹtí mi. inú lẹ́yìn mo nígbà mo nígbà ló lẹ́yìn. àǹtí mi. ṣọ́ọ̀tì. àǹtí mi. òfin ìlú ò fààyè gba owó nǹkan tẹ̀ ń ṣe yìí o òfin ìlú wa ò fààyè gba nǹkan tẹ̀ ń ṣe yìí o tọ́wọ́ ìjọba bá tẹ̀ yìí. àbí ṣẹ̀ṣẹ̀ ni tó owó lu òyìnbó ni tó bá ṣe lábúrọ̀dì àbúrọ̀dì yẹn nàìjíríà mo wà yìí so kí wàá and so fucking what. by this time ó ṣọ́ọ̀bù mi gbẹ̀ tí máa wà ní wọn. ah túndé mo lọ fẹ́ wọn ṣeré wà á dẹ̀ lọ sẹ́wọ̀n mi kọ́ mo yọrí mi yẹ ẹ dà mí kọ́. láti mi ah! nǹkan tẹ̀ ń dánwò yìí and you told me earlier pé àwọn ọmọ yìí lọ síbi tó ń lọ kí ni kí lóyìn ṣe nù lè. nígbà tí ìyá wọn ọ̀dẹ̀ tí wọ́n tọ́jú máa kó wọn ọ̀dẹ̀ tí wọ́n gbé wọn kọ́ hmm. so kí wọ́n máa ṣe tí wọ́n máa jí mi lọ́wọ́. orí ẹ̀ lẹ́yìn fẹ́ pa wọn. Ah, ah, mi ìpamọ́ kọ́ wọn ni wọ́n ní kékeré ní màlẹ́ tí máa ń kọ́ bíbélì lè sọ pé kọ́ mu ẹ kó lè fún ẹ ní ìsinmi pápá wọn ni ọmọ ilẹ̀ kọ́ wà di oyè inú sí lọ́la ọmọ ilẹ̀ kọ́ ọmọ mi ọmọ mi ọmọ ilẹ̀ kọ́ tí lómi náà gbé inú fẹ́ fún olóyè ọmọ ilẹ̀ kọ́ ọmọ mi. ah kí ló dé ọmọ kékeré sí kẹ́kọ̀ọ́ bàtà rẹ̀ bàtà rẹ̀ ní sí àwọn bẹ́ẹ̀ di kìnnì ah wọ́n kó ẹgbẹ́ àdúlẹ̀ ẹ bá mi o. right mi ṣe rí mà èmi gan mi ti wá irúfẹ́ opportunity yìí mi rí ṣe rí tínú mi fi wá dùn jù mà ni wípé ìyàwó mi gangan òun ló wá lọ invite mi wá síbí ṣe rí bí a ṣe ń wo mí yìí mi ń ṣe ọkùnrin burúkú lédi ìyàn lè máa sọ pé Ondo ẹ̀hún agídí wa ti pọ̀ jù bẹ̀tì ní ìdílé tí a ti bí èmi ní ọmọ ṣe ń gbọ́mọ̀ ẹ̀ẹ́lù aya dádì mi è e mọ́wọ́ kan iye mi rí tí gìyè mi kú the only regret ni mo regret mà ní ayé mi ni fi mo gbé ọwọ́ mi òkè mo lu aya mi èmi gan mo ṣe tán mo wá bẹ̀rẹ̀ sí ká regret kí mi ṣe iye owó lódùmarè nípa ọ̀rọ̀ yìí mà mo ti di ọ̀tá àwọn ọ̀rẹ́ mi everybody bẹ̀rẹ̀ sí ká sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkàṣàkà bẹ́ẹ̀ tí ẹ̀ máa ń yàwó mi ṣe mami ọlọ́run lódùmarè gbọ́ mo mú bú akọ yìí ṣe rí aya mi èṣù búkú èyí hmm. ṣe ń gbọ́mà ìdí tó kọ̀ọ̀sì tí mo fi lù ní ọjọ́ yẹn lọ́hùn mọ́mì ohun tó kọ̀ọ̀sì ẹ̀ dìde dìde. o ò lè sùn nínú ilé ilé nìfẹ́ àní kò dìde kẹ́hìn dìde dìde máa gbọ́rọ̀ èyí ìwọ ọmọ lẹ́nu máa ṣàánú mi kejì jọ ń yìn nínú díẹ̀ díẹ̀ láti ìwọ bẹ́ẹ̀ tó tó lọ jọ jọ bẹ́ẹ̀ jọ. Ah, ó máa tuntun mo ní kó dìde dìde ńlẹ̀. Ah, ọlọ́run lódùmarè gbà mí o. kejì ó hmm? bẹ̀rẹ̀ tó tọ́ náà ṣé o máa fi náà tó wọ́n mi ti ṣe wàhálà káàkiri pé báàbí ti kúrò níbi iṣẹ́ ibé wọn tó pè é fi aya mi mo ti kúrò ní ibé yìí o mo ti cross sí another place mo mo update yẹn ní time to time please let me relax now i'm tired please mo bẹ̀ ẹ́ náà ló lẹ́sàn tí gbogbo ẹ lè wà òkè pẹ̀lú ẹ kí wọ́n gan kọ́kàn ẹ lè balẹ̀ lójú alẹ́ onímọ̀ mm. bá kiri mo just two hours ní tiẹ̀ mú mi pa. two hours two hours yẹn ò lè ṣẹlẹ̀ gbà kẹ́ndé kẹ́ndé má wàá wà wa dìde mo ní kò dìde dìde dìde sára náà kọ́kọ́ dìde sára dìde sára àjọ máa ṣe láì bìjì ni ṣe bí wọ́n ló mọ wàhálà fà fa. Ma wa ẹ̀ ní wàhálà àṣà. ó yá jẹ́ ká jẹ́ máa wọ̀. ọlọ́run lòdùmarè mọ̀gbà mi o lọ́hùn ṣẹ̀ṣẹ̀ bí mo ti ṣe àyàfẹ́ bẹ́ẹ̀. ìyẹn ti late. mo ti late. Hmm, mo ti late. ọlọ́run mo bá mi lódìmọ̀rẹ́ mo mẹ́ẹ́ kejì di ìtò fẹ́ ẹ kejì nígbà tí mò ń fẹ́ ní ọ̀nà mo mẹ́ẹ́ ṣé nígbà tí mo ti wá fẹ́ sínú ilé tán tí mo ti òrùka bọ̀ ẹ́ ní ọwọ́ òun á jẹ́ kó yé mi ń sìn wípé àti tòrí bo lóòṣà ló wọ́ ó kú bá bá ẹni tí ó bọ̀. ee o hmm. ah. <laughs> jẹ́ kí n forí bẹ́ẹ̀dì alẹ́ kò wẹ̀ dé lásán sí living room please. kàdà wá bí níbi rúùmù wo ló ń lọ níbi rúùmù wo ló ń lọ mo ní àníjọ sùn lálẹ́ olóhùn lọ living room living room yẹn ló ti fẹ́ sùn ó lè sùn lẹ́yìn sẹ́ẹ̀. jọ̀ọ́ kejì jọ̀ọ́ kejì mo fẹ́ bí ẹ̀ ọ̀kan níwọ̀ ẹ̀. Hmm kí ló fẹ́ rí gbà nínú ọ̀rọ̀ yìí pé kí n mọ́ sùn ṣé wo dà fẹ́ pa mí ṣé wo fẹ́ gbẹ̀mí mi. kéèjì <laughs> ẹ ẹ fẹ́ pa mí ẹ ọmọ tó ní ìyá òun ò ní sùn òun gan ò ní fojú bo òun èmi àti ẹni lè àní sùn lè mí ah. o ti gbọ́. ọlọ́run ló dùn wọ́n ìbọn màá ti ṣẹlẹ̀. agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ká ní pé àgbọ̀ tẹnu yín sìn àní nǹkan tẹ́ ṣe bó ṣe rí náà nìyẹn bó ti gbà tẹ́ dé tí a pè yín tẹ́ jẹ́ wa tẹ́yìn náà rojọ́ ti yín òun ti rojọ́ ti tiẹ̀ ẹ̀yin méjèèjì ti rojọ́ àti ríbi tẹ́yìn méjèèjì fèsì so ẹ má bínú. ṣe rí nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tán ní ọjọ́ yẹn orí mi ò fẹ́ kú ní ọrùn mi because o ti dé gbogbo ọkàn mi gẹ́ẹ̀lì wo dà fẹ́ pa mí. ẹ mọ̀ kó tó máa ṣe é sígbà tó ti dọ́dọ̀ wa a máa bá yín pàdé. ṣe rí ìdí tèmi gangan tínú mi fi dùn pé ó pè mí wá sí ibẹ̀ òun gangan nìyẹn ẹ bá mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ èmi gan mo ṣetán mo regret ẹ jọ ẹ bá mi bẹ̀ ló that settle everything amicably ok ma. a máa bá yín bẹ̀ ìyàwó yín àtúwá bẹ̀yìn náà torí wọ́n ní ọkọ lólórí aya a máa tún bẹ̀yìn náà ni ẹ̀yin la máa bẹ̀ kẹ́ máa bínú ṣẹ́rí ní iléeṣẹ́ wa ń bì báyìí a ní lọ́ọ̀yà àdẹ̀yìn ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá nísìn lọ́ọ̀yà wa àti lára àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sílé yín wọ́n á wá báyàwó yín wọ́n á bẹ́yìn méjèèjì sọ̀rọ̀ so ẹ má bínú. ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣé ẹ kú àtúnṣe Olódùmarè akadúró tí wọ́n wò. ẹ ṣé gan ẹ ṣé wà. láti ọ́fíìsì ajá fún ẹ̀tọ́ ènìyàn ni mo ti wá. jọ̀ṣẹ́ kò sí. ara mà kò sí mà orúkọ mi ni miss Wúrọ̀lá Walter. yes we have a, a letter ṣé ẹ̀yin ni mrs Adébísí Olókòdáná. èmi ni. ok thank you very much. ẹ̀rọ ni kò sí problem. ah not at all ma kò sí wàhálà ma please um, ẹ bá mi. bá mi sáyìn síbi. Thank you very much. Ẹ bá gbọ́dọ̀ jọba ní ṣáàpù náà. Ok ma, ẹ Hmm. Túndé wíwẹ̀ ò ṣe bẹ́ẹ̀ máa jọ ní ojú ọmọ ọlọ́wà bẹ̀rẹ̀ náà. China bills nílùú ọmọ nílòkulò kò dára ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹni lẹ́yìn ọ̀la ti ṣe necessary thing tó yẹ kí n ṣe lórí documents ọmọ yìí mo dẹ̀ ti send case file sí motherless baby home àwọn máa tọ́jú ẹ̀ àwọn máa lọ wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah, ṣẹ́rí èyí máa jẹ́ ẹ̀kọ́ fún yín ẹ ti understand i don't know why ti ẹ nílé take care ọmọ yín ọmọ tẹ bí nínú ẹ just a disgrace to a motherhood. ẹ madam ẹ bímọ ẹ lè take care ọmọ yín ẹ eh, ẹ wá ń fìyà jẹ ọmọ kékeré yìí ìgbà tẹ́ mọ̀ yìí pé ẹ lè tọ́jú ẹ kí lẹ bí fún ẹ bá má bí ẹ bí láti tọ́jú ẹ láti tẹ́kì ẹ lẹ́tí ẹbí ẹ wá fìyà jẹ ọmọ yẹn rí yín sìn ó ń sá. my dear how old are you. i'm six years old. you see six years old lẹ́yìn fìyà jẹ are you ready to follow your mommy. No. Oh. Wicked. Ah. Ṣé gbọ́ ọmọ tẹ̀bí tẹ̀bí nínú yín? Ṣé gbọ́? Ah. Imagine she's wicked. Yes, ọmọ ọdún mẹ́fà ẹ máa gbé bírèkì. Don't don't don't touch me! I'm a married man. Please go go go! Don't touch me, man máa fún ẹ bread ó yẹ kí ẹ bread sórí ọmọ yìí kó máa lọ ta bread fún yín ẹ máa gbé ọsàn fún kó máa lọ ta ọsàn fún yín very bad. ẹjọ torí Ọlọ́run mi fi ajẹ ẹjọ mọ ṣe. ẹni fún ní oúnjẹ láàárọ̀ ẹni fún lóúnjẹ lọ́sàn ẹ máa wá fún ní gàrí mu lálẹ́. lọ́ọ̀yà madam ẹjọ mo ti ẹ̀kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín máa tẹ̀yìn àti lọ́ọ̀yà wípé ẹ bá wa wá ọmọdé ìlà ìwárí ṣùjọ́ mo bẹ̀bẹ̀ ní gẹ́gẹ́ bí ará àdúgbò ẹ fún ní second chance ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run èmi gan àti àwọn mẹ́mbà CDA ládùúgbò a máa máa bá wọn mọ́nítọ̀ àwọn ọmọ wọn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́. wọ́n ti ń bẹ̀bẹ̀ fún yín wọ́n ní ká fún yín ní second chance are you ready to take care of her. máa take care ma. my dear ṣé wàá tẹ̀lé mọ́mí ẹ lọ. ṣé bí you follow your mommy. are you ready to follow your mommy. Oh my God. My God. John, John, John, John, John, John, John, John, John, John, John, you are you are so disgusting ṣeré tí ẹ bá wà careful máa charge you to court I will charge you to court ẹ tẹ bá lọ ẹ má lọ fi aṣọ pépé ro kọ́ bá straight up you ẹ ṣe máa pa yọ ẹ ṣe máa pa yọ ọmọ ọlọ́mọ jẹ́ nìyẹn láti kékeré you are for please. mo ń tọ́jú ẹ mo ń tọ́jú ẹ mo ń tọ́jú ẹ mi ìfìyà jẹ please please ẹjọ ọmọ mi enjoy, ẹjọ mi ní ṣe bẹ́ẹ̀ mọ màmá tọ́jú ẹ. madam ẹ mọ̀ nǹkan tí màá ṣe fún yín mo máa fún yín ní form. tá a bá wá gbọ́ any report lórí ọmọ ìpé ẹ̀ ìtọ́jú ẹ̀ kẹgbàgbé ẹ̀. lílo ọmọ nílòkulò ó póríṣiríṣi àwọn ọkùnrin á máa bá wọn ṣe ohun tí kò tọ́ bẹ́ẹ̀ ni wọ́n á tún ma fìyà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ bí ọ̀rọ̀ iṣẹ́ wa ṣe rí pé àwọn máa kick against indiscipline discipline ní society wa. kò yẹ yín láti kick against indiscipline in our society a ò fi àyè gbà rárá rárá ìjọba orílẹ̀-èdè yìí kò fi àyè gbà even domestic violence it is not good yes àti gbọ́ pé èèyàn kan rẹ́ èèyàn kan jẹ àbí ó ń fìyà jẹ èèyàn tí ò yẹ kó fìyà jẹ no that is what we stand for. It is our right, it is our duty to kick against indiscipline in our society. Sir, tí ò bá jẹ́ wípé a ṣe ìwádìí tó péye báwo la ṣe fẹ́ mọ̀ pé ẹ̀yin jẹ̀bi àwọn náà dẹ̀ jẹ̀bi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. It is not good ṣé o mọ̀ wípé kò dáa kí ọkùnrin ọkọ kó gbé ọwọ́ sókè kó na ìyàwó ẹ̀ no it is not good it is only a goat ewúrẹ́ ló máa gbé ọwọ́ sókè na obìnrin you are not a goat my daddy abiyamọ yes both of you you have fought ṣé yìí ò tí ì ríbi tí ọkọ àti ìyàwó ti ń jà tó ti ń pa ọmọ tán bí àbí tó ti ń gún ara wọn ládàá àbí tó ti ń ṣera wọn léṣe ṣé believe pé tó bá di murder case àbí tí èèyàn kan bá pe èèyàn kan ó máa di ọ̀rọ̀ àgọ́ ọlọ́pàá mọ́mi wa tó bá ti di ọ̀rọ̀ àgọ́ ọlọ́pàá ó máa di ọ̀rọ̀ ilé ẹjọ́ tó bá dẹ̀ ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ ó máa di pé ẹ lọ sí ẹgbà ẹ̀wọ̀n láti fi ṣòkòtò péńpé roko ọba it is not good that is what we stand for yes ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ pé kò tí ì jù báyìí lọ tó bá jù báyìí lọ nǹkan tá à ń sọ ìkọlà wọn máa sọ both of you you are at fault ẹ jẹ́ kí ọkùnrin ṣe sùúrù kí obìnrin ṣe sùúrù kẹ́yìn méjèèjì gbómi sùúrù kaná kẹ́ koná sí omi sùúrù kẹ́ momi sùúrù kí sùúrù lè bá yín gbé kẹ́ bára yín fi ìfẹ́ lò bíbélì àti quran ó sọ̀rọ̀ nípa ìfẹ́ ó sọ̀rọ̀ nípa ìgbéyàwó ó sọ̀rọ̀ nípa ọkọ àti aya kí wọ́n máa gbé ní ìrẹ́pọ̀ kí wọ́n máa gbé nínú ìfẹ́ inú ìfẹ́ ni àlàáfíà wà nínú àlàáfíà ibẹ̀ ni ọlọ́run ń gbé báwo ni ìbá ṣe jẹ́ kí èyí méjèèjì máa gbé nínú ìfẹ́ kí ọlọ́run ọba lè bá yín gbé àbí báwo ni ìbá ṣe burú tó kẹ́yìn méjèèjì máa jà lójú àwọn ọmọ yín irú lẹ́gẹ́sì wo lẹ fẹ́ filẹ̀ fáwọn ọmọ wọn wá dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn wá ní dádì àti mọ́mi wa wọ́n ń jà dádì fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́ ní sùúrù kẹ́ fi sùúrù bára yín gbé kẹ́ gbé nínú ìfẹ́ àti ìrẹ́pọ̀ kí gbogbo ètò tí ọlọ́run ti là fún ẹbí yìí kó lè wá sí ìmúṣẹ please i beg you sir i beg you ma mm? ẹ reconcile. thank you. Hmm? Mm? mọ́mí wa ṣé ti gbọ́ gbogbo nǹkan tó bá yín sọ látàárọ̀ ah, bó ṣe bá yín sọ yẹn kẹ̀yà gbọ́ kẹjẹ́ kó tún nínú yín torí gbogbo àwọn obìnrin á láti ní sùúrù nílé ọkọ ni onísùúrù ló ń gbélé ọkọ kò dá tó jẹ́ pé táwọn ọkọ wa bá ti ń sọ̀rọ̀ káwa náà máa gbọ́ wọn lẹ́nu títí òun ló máa ń mú jà wá nà án sókè jẹ́ kó tán nínú yín báyẹn tí pédè ti rí pé ó ti fẹ́ máa di ta láriwo ó ti fẹ́ máa di tìjà mo ṣe one or two people ẹ pè wọ́n kán bá yín ṣètò ẹ̀ ṣe ti gbọ́ dáàdi wa ṣẹ̀dẹ̀ ti gbọ́ bá a ṣe sọ yìí sìn ẹ ti mọ̀ pé obìnrin onínú fùfù ni wá ó jẹ́ kẹtì ẹ̀ máa ní sùúrù fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan eh? at least kẹtì ẹ̀ bá ro gbogbo ojú kẹrù ojú kókó rí wa bí ìfẹ́ yẹn ṣe rí lọ́kàn yín so kẹjọ sà bá ṣe jọ sọ yẹn ẹ jẹ́ kó tán bẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run á bá yín gbé o. ẹ ṣe rọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹjọ́ ẹ bá mi bẹ ọkọ mi pé kó má bínú èmi náà ti realize gbogbo mistakes mi ẹ bá mi bẹ ọkọ mi torí iṣẹ́ èṣù ni mi mọ́ mọ́ ẹjọ́ ẹ bá mi bẹ ọkọ mi olówó orí mi ìfẹ́ mi adé mi ah tí o má bínú ọkọ mi. I love you, so much. sori mo fẹ́ èmi náà mo fẹ́ bẹ̀bẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ọ̀gá ti sọ èmi náà mo rí pé mo ṣe mistake fi mo tiẹ̀ gbé ọwọ́ mi òkè fi mo nà ẹ́ mistake ò jẹ́ kò mí èmi náà wọ́n apologize jọ dáríjì mi àyà mi jọ mi ní ṣe wẹ́ẹ̀ mo promise yẹ kò ṣe jọ. lórí dùn orí ìrántí wo ni wọ́n á ń gbé mi àbí. mo ti ẹ̀ jẹ́ pé àgbàdìde mo lè gbé ẹgbẹ́ ọ̀ṣun mo lè gbé ẹṣin. dúpẹ́ pé a pè é ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ ṣé gan ẹ má bínú o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá ní ilé iṣẹ́ wa yìí wípé non governmental organization ní ilé iṣẹ́ wa yìí ìdí tí ilé iṣẹ́ wa yìí fi wà ni wípé a wà a fẹ́ kí ìyà kó jẹ anybody ní orílẹ̀-èdè wa yìí a fẹ́ cheating a dẹ̀ fẹ́ kí wọ́n yan ẹnikẹ́ni jẹ. Ah, madam please ẹ wo ẹ má bínú sí mi i have something very important to do ṣé ń gbọ́ mi òpinnu ní ṣọlá òun ni mo fi dá yín lóhùn ṣé ń gbọ́ so please go straight to the point. ẹ̀sùn tí wọ́n fi kàn yín tí wọ́n mú wá sí ọ̀dọ̀ wa ìdí ẹ̀ ni a fi pè yín wọ́n ní í pé ẹ̀ ń bá ọmọ bíbí inú yín ní àjọṣepọ̀ wishes tí ó lòdì sí òfin orílẹ̀-èdè wa àti pé etí méjì kò gbọdọ̀ gbọ́ ní àwùjọ. madam ìṣe àpọ́nlé tí mo fún yín ó pọ̀ gan ni ṣé ń gbọ́ mi hmm, mọ̀ wípé irú nasty talk báyìí òun lè pè mí wá fún if not that i not have answered you how can you call me to your office and accuse me wrongly huh? ah ọ̀rọ̀ yín ti yé mi organisation yín ẹni non-governmental yeah government will ever approve yín ah. yes because you are accusing people wrongly and that is why the government will never support you ṣé ń gbọ́ mi now henceforth ẹ gbọ́dọ̀ send letter kankan sí mi mọ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ pè mí or else organisation radarada tẹ́lẹ̀ ń bá kiri wọ́n máa burn ẹ̀ down ni okay hmm. now I will take my leave bunch of idiots. kí la máa wá ṣe sí báyìí. fáìlì ẹ̀yìn dà. ó dàbí pé ó nídìí ọwọ́ líle ọwọ́ líle la dẹ̀ máa fi mú a máa fa ọ̀rọ̀ ẹ̀ lé agbófinró lọ́wọ́ ọlọ́pàá máa involve lórí ọ̀rọ̀ yìí so ó fẹ́ ní agidi ni àwa náà ready a in fact nǹkan tó expect ló máa rí a fẹ́ ṣe ní bóyá ká ṣe ní àárín ara wa ní tẹ́lẹ̀ ká lè bá sọ̀rọ̀ bóyá change but nísìnyí agídí ló dàbọ̀lẹ̀ a máa take care uh, hello. ẹ ọ sọ kí ló ń ṣẹlẹ̀ ah, ah, ẹ̀rọ kò sí nǹkan kan ẹ̀yin ṣáà wọlé ẹ wọlé èmi ti parí ẹ̀yin ṣáà wọlé tí bá ṣáà ti wọlé after twenty minutes ẹ tẹ̀lé mi. ìrora ìrora kò sí wàhálà ẹ má wọrí ní tìyẹn ẹ má wọrí ní tìyẹn mo ti ẹ má wọrí ẹ ṣáà wọlé tẹ̀lé mi after twenty minutes ẹ wọlé tẹ̀lé mi kò sí wàhálà. ọ̀rẹ́ orí ẹ wà ń bẹ ẹ gbá ẹ. Ah, what's wrong with you? I'm feeling sleepy. Ah, ó dé sùn síbí báyìí mẹ́rin báà la wà yìí ó dé sákọ̀ ní ká wá ṣe fàájì níbí báyìí ni ọmọ ọ̀sẹ̀ ṣé ká máa lọ lé ńgbà yẹn. bóyá ká máa lọ. ká máa lọ lé ọkọ̀ fẹ́ pa fàájì mọ́ mi lára ni mo pé enjoy time níbí báyìí ni kò sí wàhálà bó dẹ̀ ṣe ń ṣe yìí jẹ́ ká máa lọ lé ká máa lọ kò sí wàhálà ẹ̀ lọ́ọ́ rọ̀ṣọ̀ tì mí. kékeré la Inspector Bolaji from the state CID. uh, Inspector Yomi from state CID. What can I do for you? You are under arrest. What do you mean? Look, young man, I'm a good citizen of this country. So eh, kàn wonu wọnú lé mi wá kẹsàn pé arrest me for no reason and láti fún mi ní fact the reason why you are arresting me. Ah, jọ̀ọ́ ẹ má bínú uh, ọmọ yín mi olúwa fi ẹjọ́ yín sùn fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ that is why we are here. you mean my daughter came to report that I slept with her. sir ah ní time o you need to follow us now cause anything you say here will be used against you in court please move. ṣé bí mo ṣe máa wá lọ rẹ ni ẹ jẹ́ kí n wọṣọ. lọ lọ mú sọrí wọ́n tún tọ́ ọmọ tó bí ẹ̀yin ìjọba wa ẹ̀dídé ah, ò notice pé náà ọ̀dọ̀ mo kàn rí pé ó bá wọ̀ kárẹ̀ bóyá torí ẹ̀ ó rẹ̀ or something mi ò ṣàkíyèsí pé náà kí ló ṣe é. mo ṣe ń ṣe lọ́jọ́ yẹn mi ò bá ti ní ara kí ni kò tó àpò ìgbà tí bá náà ni ṣe bá jọ wà náà ni ṣé o o rí reaction mi lójú yẹn. Poland kí ló ṣe é gangan ìdí ìyẹn ni kò jẹ́ kẹ́mi mọ̀. méjì tó ṣe surprise me ìyàwó mi. o ìmájì pé bíbí ti máa ń sún pápá ẹ̀yẹn nìbàdàn tí máa ń bá yẹn kẹ́ọ̀pẹ̀rẹ̀ mi gbà yẹn. nípa àti matter of fact mo ṣì ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ èmi ò mọ̀ pé òun ìyàwó mi fẹ́ fi ṣe surprise mi dẹ̀ náà. like I was so shocked ìgbà the money money ah ìwọ ọmọkùnrin o ti fàyè jẹ how can you even do that ah, ọmọ báwo ah, ṣọkí ṣọkí ṣọkí ṣọkí ibi tó máa ń já sí nìyẹn how can you even oh this is so unspeakable ọ̀rọ̀ kí ló fi lọ mí náà wàá ti bọ̀rọ̀ jẹ́ wa ló ń fọ̀rọ̀ lọ mí ah, tíyàwó ẹ bá mọ̀ máa rò pé kankan lèmi àti ẹ̀ náà ọ̀gbẹ́ni mo ti débi tí mo ti fẹ́ bọ́lẹ̀ èmi ò mọ̀ kan tó fẹ́ ṣe mo fẹ́ bọ́lẹ̀ mo fẹ́ bọ́lẹ̀. kí ni kò advice mi lórí nǹkan tí mo lè sọ fún ọmọ yẹn. mo ní àgbà kan bínú báyìí. ó ń bínú kí ni nǹkan tó wà láàrin wa àti ẹ̀ gọ́gọ́. kí ló fẹ́ bọ́lẹ̀ o fẹ́ bọ́lẹ̀ kí ló ń ṣe náà. kí ni nǹkan tó wà láàrin wa àti ẹ̀ gọ́gọ́. mo ní mò ń dé tẹ̀ mo àyìn àti mọ́tà náà. ṣé déètì nìkan ni. mo promise a marriage. ṣé ṣé ọmọ yẹn ò ní lọ́wọ́. why tí wàá ṣe promise obìnrin kan ní marriage wàá dẹ̀ fẹ́ obìnrin mi now you listen to me tí ọmọ yẹn bá bínú tó bá ṣe àìdásíyàwó ẹ̀ nǹkan tàbí bóyá kò ṣe àìdásí àwọ ẹ ó ṣàlàyé nǹkan tó wà láàrin ìwọ àtòun fún ìyàwó ẹ ńkọ́. that is the fear tí mo ní ẹrù tó ń bà mí gbọ̀ngàn. ẹrù tó ń bà yẹ kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ó sì mi ní sùúrù. ní sùúrù báwo what what are you talking. okay. let me think leave me let me think let me just think. wọ́n ẹ tán jẹ́ ká lọ jókòó sí báyẹn jẹ́ ká lọ sí báyẹn jẹ́ ká lọ jókòó turn turn turn ok o lè pọ mọ́lẹ̀ mi. ọ̀rẹ́ sábà mi jọ ó mọ̀ wé owó náà kọ́nà ni máa ń fọ̀rọ̀ mi lọ kó tiẹ̀ bá ń wo kọ́ta lè ṣe sí kájọ jọ òru kájọ gbé kalẹ̀ yìí náà kó tó ní fọ̀rọ̀ ẹ lọ ẹ náà. regular bar amúnikò lọ bá sọdá ní rodo padà ká máa lọ bá ni mo sọ fún ọ. tẹ̀yìn wá tó jẹ́ pé bá a ṣe ń pè yín ilẹ̀ ń jẹ́ wá ṣe mo really appreciate you. Uh, actually in support of what she has said I really dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support tẹ̀ ń fún wa tẹ́yìn náà bá rí ẹ̀rí pé gbogbo àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tí ò dáa ká fi ọwọ́ lágbani lójú kárí ẹni jẹ ká pọmọ ẹran ọmọ ọlọ́mọ lẹ́kún ẹ̀rí pé ní society wa ń sìn ó sì reduce bẹ́ẹ̀ni a rí bẹ́ẹ̀. pẹ̀lú àtìlẹ́yìn àti Ọlọ́run ẹ ṣe gan mo àbíṣètì yín kéèsì kan ló tẹ̀ wá wà nísìn tí ó jẹ́ kinní fún wa dóò mo ti discuss ẹ̀ pẹ̀lú ọ̀gá òun náà ṣe ní pẹ̀kẹ́ wá ọmọbìnrin kan ló mú rìpọ́tù wá sí ọ̀dọ̀ wa ń bí báyìí ó ní boyfriend òun àtọwọn ọ̀rẹ́ wọn rèpọ̀ ó dẹ̀ máa ń ṣe òun bákan bákan. yes but why tí you report fáwọn ọlọ́pàá. Ah, according to statement ẹ eh, ó report ó report fáwọn ọlọ́pàá hmm. at the end wọ́n dá kéèsì yẹn nù wọ́n fọwọ́ lágbà lójú torí pé olówó ni wọ́n òun ló ṣe tàn wá wá report fún wa actually àwa ti bẹ̀rẹ̀ ìwádìí wa lórí ẹ̀ iṣẹ́ dẹ̀ ti lọ àti rí gbogbo ẹ̀ bó ṣe rí ohun la ṣe kàn sí yín so ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún wa ní fáìlì yẹn. fáìlì bébì yẹn. Yes, I'm Mr. Parker. Oh, good. You're under arrest. Under arrest? Yeah. What for? Fún ìfipábánilòpọ̀, ẹ̀yin àtọ̀rẹ́ yín ẹ bá girlfriend yín lò by force. So nídìí èyí, ẹ máa láti tẹ̀lé wa dágò wa. Okay, gentlemen, just hold on please. Let me just make a correction. Hey! O gbọ́dọ̀ sọ nǹkan kan. Olùkọ́ tó bá sọ mí bẹ̀rẹ̀ máa lè gé My friend, move! Move it, John! ṣèròyìn ibo ni irú àwọn àyè fẹ́ wà ibo la fẹ́ sá wọ̀ hmm. kò sí gbogbo ibi tí mo dé lórí ọ̀rọ̀ yìí níṣẹ́ náà ń lé mi dànù mo tún lọ ságọ̀ ọlọ́pàá níṣẹ́ làwọn ọlọ́pàá ń sọ fún mi pé ohun tí ojú mi wá òun lójú mi rí bíbólú àti àwọn ọ̀rẹ́ ò bá ṣe fìyà yìí jẹ mí gbé nìyẹn tí kò bá sírú yín nílùú ẹ ṣe mo dúpẹ́ máa. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fi irú àwa àjèjì agbára sí ìlú yìí láti máa ran àwọn tí ìyà bá ń jẹ lọ́wọ́ lórí àwọn tí wọ́n fìyà jẹ ní ọ̀nà àìtọ́ so ọlọ́run ni awakọ̀ àti pé ìwọ náà wàá fẹ́ kó ṣe jẹ́jẹ́ o kó ṣe jẹ́jẹ́ gidi gan ni kó dẹ̀ mọ orú àwọn tó yẹ kó máa tẹ̀lé wọ́n ní ìrínisí ìsọnilọ́jọ́ irin tíwọ náà wù ó kù díẹ̀ káàtó kó dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ kó chain face ẹ̀ kó mọ wọn tó máa máa tẹ̀lé kì í ṣe pé especially àwọn ọmọbìnrin wa nísìn tó máa ti rọ́kùnrin tó ti rí change díẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ mọ nìyẹn ẹ̀ ní mọ irú iṣẹ́ tó ń ṣe ẹ̀ ní mọ irú èèyàn tó jẹ́ ẹ̀kọ́ tẹ̀lé lọ kó dáa ẹ jẹ́ ká ṣàyìn fèsì wa ṣò ti gbọ́ nǹkan tó fẹ́ òun lórí yẹn sórí ibi tí ìjọba ti ràn lọ báyìí ibi tó fẹ́ ìjọba ràn lọ yẹn àti pé ìwọ ìjọba máa compensate ẹ bó ṣe ni wọ́n máa compensate ẹ wọ́n máa compensate ẹ máa fẹ́ kó ní sùúrù ó kọ̀ lè pẹ́ but wọ́n máa ṣe é ṣe máa ń dúpẹ́ máa ń ilé China views nílùú ọmọ nílòkulò kò dára ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọmọ ẹ.